أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيوه. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم right. وأبي تعينه ربي زدني الرجيم آمين بسم الله الرحمن الرحيم وبه أستعين ربي زدني علما وإذ يمكر بك الذين كفروا آمين ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين تمادى بنشر العلم يا من يفسر لنا كول رب الكون اجر أكبر آمين تمادى ولا يعنك كيل الموازل tàmádà wàlá yuhinnika kílù ilẹ̀ àwọn abìlì farabbuka káfíń abudau hina yusaharu tàmádà ayémànà hásà fọ́sílà tàkàtúbi bìnà ṣírí kìtàbí lọ ìfàlọ́ òye tàmẹ́dà bíi rìfákìlì ànàmì bìdáwàtì tẹ̀sọ́dù wàtàmì àǹdọ̀láàlì ṣàtúnjẹrù tàmẹ́dà bíi ìdọ́ ìṣẹ̀bílì lìṣàlìkẹ́ fàdà àlìkàsọ́nẹ́wẹ̀lẹ̀ àǹbíyá ìlmọ̀ṣàrù wakọ́ka ilahul khaliki dàwùmá bìrìsì. wọ́n ní ká ṣe àmì. sununa dawil ashirori turan wayesi turu. àmín. usọ́lì sọ́látàn. múrídì fan bí sálámẹ́tì. alámẹ́ni ata wàlíkà ònù fìlà àlìkì yẹ zaaru. alámẹ́ni ata. والكون في الحلك يظهر بسم الله إنا أعطينا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونهار إن شانك هو الأبتر أعوذ بالله من الشيطان الرجيم أجل كل بسم الله الرحمن الرحيم آمين allahumma salli ala sayyidina muhammadin. àmín. wa ala alihi wa sahabihi wa sallim. àmín. alhamdulillahi rabbil alamin. àmín. الرحمن الرحيم مالك يوم الدين àmín mo kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀. ṣéèwù. bàbá wa mọ̀mọ́ lé mo kí wọn. ṣéèwù. bàbá mọ̀mọ́ gàmbàrí mo kí wọn. ṣéèwù. àfa arábànà akí wọn. wallahu yasimuka minan nas àfi tí wọn kí baba wa gbàmùkádàmù àgbà Kwara State. láta ha fọdẹ́rẹ́ kan wọlé tá a ṣe. baba ń sọ̀rọ̀ tòní ẹsẹ̀ sẹ́wù fáwọn náà. ọlọ́run járí wọn pẹ́. àmín khalifa wa maimasa baba maimasa tó ní akí wọn. àmín. baba wa olódò méjì akí wọn. baba wa nísàlẹ̀ tápà akí wọn. baba wa àgbàlagbàjì akí afa wa gba lisanul markazi afa wa bàmú anabi ọlọ́run tọ́fà bàmú. àkí wọn. Allah. lisanu wa ní àdàbíyà àfàwà séwò olódò méjì àkí wọn àtàfàwà olówó àfàwà ìmáàmù wa Yusuf gata àkí wọn àfàwà àgbà tí wọ́n kọ́ bàbá tí gbogbo àjòkó torí wọn yìí ní kéwù àfàwà nílé gbágbá àkí wọn asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu a ti gbọ́ buhaya wá sí ní àárọ̀ kọ́dà kó tó kẹta àárọ̀ yìí oríṣiríṣi wá sí ló ti wáyé ń bí láwọn kàmẹ̀rì kàmẹ̀rì wá sí àwọn wá sí ńláńláńláńlá ṣùgbọ́n tó bá di ọjọ́ irú ọjọ́ parí báyìí wọ́n á wo àfa tó bá lè ká tẹ́ǹtì ńlẹ̀ tó sì lè palẹ̀ máa ga tó sì lè palẹ̀ máa ga tí ó sàlẹ̀ dà pure water wọ́n wà ní kọ́mọ́ bọ̀. wọ́n á dàda ẹnẹsẹ sí. àbá tọmọ lẹ sàn. tọmọ lẹ kọ wa palẹ̀ mọ́. kọ wa palẹ̀ mọ́. èyí tí wọ́n pè wá sílẹ̀ nínú yẹn nírọ̀lẹ́ yìí lẹ́yìn ìgbà tó pọ̀lọpọ̀ òjò ti rọ̀ wọ́n ní káwé ìrìn náà wá sẹ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wá sí bẹ́ẹ̀ bá ìgbésí ayé bàbá wa Ahmad Yahya Misalati. rahma odidi wáàsí kan nígbésí ayé wọn àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo ń dábàá wí ẹ̀sà kà sí pàmì ní wáàsí ti wá wọ́n wá pe àgàtú ọlọ́run ọmọ afẹnuhóṣù sànúsíwù mufasiru àgbà nílọrin wọ́n ní kò náà wá sí kínni kò wá palẹ̀ mọ́ gbogbo tí àti ń bá bọ̀ láti lẹ̀ ẹ̀ wá bàbá kà sí pé ńgbà táwọn ìnáwó àṣìṣe tán o wọ́n pe èrè tójó ti rọ̀ tán dáadáa wọ́n á ní kéré ọwọ́ sẹ̀ kéré ọwọ́ sẹ̀ ọlọ́run kọ́ dákun kọ́ lọ́gbọ̀n yín tẹ̀ ti ṣe síra lọ́jà àánú síra ń bẹ̀. ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́. kì í ayé. Kùránì ló pàṣẹ tẹ́dá ògbà. tẹ́dá ògbà ó di tá tẹ̀lé ká tó lè sinmi. Mhm bọ́lá ń bá fún mi lẹ́gbẹ̀rún ahán. lẹ́gbẹ̀rún ahán. àjàjà kò fún mi lẹ́gbẹ̀rún ọkàn. lẹ́gbẹ̀rún ọkàn apẹ̀lẹ́ àfà mi ni wọ́n sì máa ṣe. àwọn àfa wa ò nira burú. wọ́n nira burú. ẹlẹ́ àfa wa ò ní jìyà. wọ́n ní jìyà àwa náà tí wọ́n kọ́ ká má má nira. àmín. bẹ́ẹ̀ wùrẹ́ jáwọ́ lé bẹ́ẹ̀ rán kó ní. bẹ́ẹ̀ rán kó ní bágúntàn já wọlé kó lè dùn kó lè dùn yàn bọ́mọ ní ajá wọlé wà lọ́gọ́ bí ẹran. dábàá náà ni tẹ́lẹ̀. ọlọ́run bá wa lu kòrónà pa. kòrónà pa. kòrónà ọkọ oṣó pẹ̀lú àjẹ́. pẹ̀lú àjẹ́ sátí àmọ́ máa jẹ́ kóró pa ayé rẹ̀. àrùn burúkú. ọlọ́run tó ní wíwí kó fún wa kó fún wa aláwòrán tó ní mímọ́ kó fún wa mọ́. kó fún wa máa lọ́la wọn bàbá tí a ló mọ wọn. bẹ́ẹ̀ rẹ̀ jẹun tó asẹ̀nu mìíràn mìíràn mìíràn mìíràn asẹ̀nu mìíràn bàdìyẹ jẹun tó afẹnunu lẹ afẹnunu lẹ Ọlọ́run máa ṣe wá lálàyé mọ rẹ. àmín. oṣù òdòkú dúró kọ́ mọ́ kọ́ mọ́ a jẹ ọ̀dọ̀ ṣàdúró kọ́ máa lè san. kọ́ máa lè san ìgbàlẹ̀ náà fi túnlẹ̀ lẹ́sẹ̀ ọlọ́run tó wá ṣe kọ́ máa bá wa jẹ́. àmín. kàkà kí kàmáàlì ṣe rere nílé ayé. nílé ayé. ádámà ṣe rere nílé ayé. abúwàjí ṣe rere nílé ayé. bàbá ṣe rere nílé ayé mubasiru báyọ̀ ṣe rere nílé ayé tẹ̀mí mú ṣe rere nílé ayé mímásà ṣe rere nílé ayé kàkàkí ọlọ́rọ̀ ṣe rere nílé ayé kòkéwu ṣe rere nílé ayé àgbáyé ṣe rere nílé ayé jẹ́ tèmi ọ̀dà ṣe rere nílé ayé àdínì ṣe èrè nílé ayé àlọ́tì lọ́tún àbọ̀tìbọ̀ gbogbo ẹ̀ ló sì yọ lára àwọn ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn jù ká gbẹ̀gẹ́ lọ. olówó ń kówó jọ nítorí ọmọ ọlọ́lá kọ́ àjọ nítorí ọmọ ọlọ́rọ̀ kọ́rọ̀ jọ nítorí ọmọ tálíkà sálẹ̀mí tí ó ní kankan èmi náà ń gbìyànjú ọmọ lè dọ́mọ. ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹ̀rẹ̀ ẹ̀yà ọ̀lẹ́sàn tí ó sàn yá rẹ̀ kó dàgbà kó fò lọ sóhun lẹ́sàn ẹyẹ. ọlọ́run déwé dún nítorí ẹnu ó dá bàtà nítorí àtẹlẹsẹ̀ ó dá múnà fi kíkì náà lérò oúnjẹ. ọlọ́run má ṣe wà gẹ́gẹ́ bí ẹyẹ. ẹyẹ ò lẹ́sàn tí ó sàn yá rẹ̀ ah, ah, kó dàgbà kó fò lọ sóhun lẹ́sàn ẹyẹ. ẹni bá kéwu aládàbí àbẹ̀yàn kéwu màríkà sí àbíyànkẹ́ ó àbúwájí tí ó sì gbé wọn lẹ́sẹ̀ nígbà kan. bó soko lọ́wọ́ yọ sọ̀gbẹ́dì igbó ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbìyàn sójú ọ̀nà muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn jù kágbìsù gbẹ̀gẹ̀ lọ. kúlù wàhálà òdìdí kan àwọn àǹfààní wọn ní ọ̀tún kẹ́ ọ̀tún ògẹ̀ ọ̀tún ìyọnu ọlọ́run àánú ọlọ́run àforíjì ọlọ́run ìfàyàbalẹ̀ ọlọ́run yín àfa ẹ̀fọkànbalẹ̀ kẹ́ lọ sọ̀rọ̀ dùnú ìbí ọlọ́run dùn ó tiẹ̀ yín ò ní ìbàjẹ́ ọlọ́run kò fáwọn àfa. báyà bá kìtọ́ bá dé àti inú sinimá ìbàjẹ́ wọ́n ju ọlọ́run bisimilahi rahman rahim. kul allahu ahad allahu samad lam yalidi walam kufuwan ahad àmín. ọlọ́run má sọ dáadáa ọlọ́run kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín má wí ọlọ́run má bẹ́ẹ̀. Allah. àkọlé wá sí wa ní ìnírọ̀lẹ́ yìí. má bẹ́ẹ̀. ọ gbọ́dọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni ọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ o má bẹ́ẹ̀. akramakumul karim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. right. wa bi nasta'inu rabbi zidni ilman. baba tó bí yín. Allah. baba wa ahmadu alimami misalati. rahmanulah. ẹ dákun yìí farabalẹ̀. ẹ dákun aláròye. aláròye ẹ dákun. àtàlárìnká wọn ni ọwọ́ àbí wọ̀. bí wọ́n ti rí a ti gbọ́ láàárọ̀. a ti gbọ́ láàárọ̀ wọ́n sọ ń pa wọn dáadáa. masha allah. a máa wà náà lè sọ díẹ̀. akramakumul karim. nítorí pé a súnmọ́ wọn. bẹ́ẹ̀ni. masha allah. a bá wọn ṣe. masha allah. wọ́n bá wa náà ṣe. wọ́n bá wa náà ṣe a rí bí rí. bẹ́ẹ̀ni. ẹ dákun torí ọlọ́run. bàbá amadu mi sàlátì wọ́n jẹ́ nìkan tí ìhánà òre fún yàn rárá. mo rántí ngbà táwọn jẹ́ ìmáàmù ní dẹ́bọ̀ hmm. àwọn obìnrin wá sọ́dọ̀ mi lọ́jà gbọ́rọ̀ wọ́n là ń fa sàlátù ní dẹ́bọ̀ àsìdá sàlátù ilẹ̀ ní dẹ́pọ̀tù nígbà wọn masalasi jimá tí wọ́n kọ́ àyè ọkùnrin nìkan ni sáyàwó obìnrin mẹ́ẹ̀ gbàjọ kó àṣàlátù ní masalasi ń jọ jimá ẹ hmm. ah. eh, masasalátù bẹ́ẹ̀ náà ni hmm. a sì ń bá ti wá lọ àwa jòkó ń ta ń bẹ̀ njọ jimá táwa kí jimá tán kí jimá tán àṣàṣàlátù. àwa ṣàṣàlátù tiwa. nígbà táwa lọ tán ìmáàmù mi sàlátì ni wọ́n pè àwọn dẹ́pọ̀. Allahu Akbar. ẹni tó wá dá sàlátù lẹ́yìn sọ ọmọ rí ah ni mọ̀ mọ́. ẹ ntọ́ sì gbé lọ́wọ́ ntọ́ dáa ni. ntọ́ dáa ni nbẹ lọ́wọ́ ẹ̀. nígbà tá èdè padà níjọ́ kẹjọ wọn ti kọ́lé àwọn obìnrin tá a tún mọ̀ sàlá tún akbar. bàbá ni ìmọ̀ wọn bulọ̀kù àṣàlá tún jọ náà. masha Allah. o lè má ṣe ṣe mọ́. àmọ́ ò ṣe bẹ́ẹ̀ àwa ṣe fa débi pé kọ̀sáyè mọ́. Hmm. Allah. ẹlẹ́kejì mọ́mí salati wọ́n ní ìrìn mẹ́ta lẹ́sẹ̀. ìrìnwó àtẹ̀wó àtẹ̀wó tún ni kó lè yé wa. alákọ̀ọ́kọ́ rìn wọ́n ti wí láàárọ̀ bámbá rìn sọ́jà lè pè wọ́n. ọmọ sáré bá wọn ni bó ti wọ́n lágbára tó. ìgbà mẹ́ta ni wọ́n sì máa ń rìnrìn tó lágbára báwọn. naam. tábàbù fa fa fa fa fa ìgbà mẹ́ta ni. alákọ̀ọ́kọ́ wọn bá lọ lé kí wọ́n lè gbágbá àbí lọ sóró wọn à ní rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrìn tí ó rìn tí ó débẹ̀ kíá. ìní wọn rìn lẹ́sẹ̀. subhanallah. ó di mẹ́ni. naam. bàbá lọ kírun wọn à ní rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọn ò ní rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. ó di méjì. ó di méjì. bẹ́ẹ̀ bàbá lọ ṣàtúnṣe tán lọ tó nǹkan ṣe. wọn ò ní rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. wọn ò ní rìn pẹ̀lẹ́pẹ̀lẹ́. la ilaha illallah. ìrìn mẹ́tẹ̀ẹ̀ta nu. allahu akbar. wọn jalawa pẹ̀lú gbogbo àwọn tó ń jọ sí déédéé. Hmm àtàwọn tó jù wọn lọ àtàwọn tí ò tó wọn. insha allah allahu akbar. bàbá ti rí mi wọn gbàgbà mufasiru wọn ni ah, ah, ah, ẹ ti lu kurani ah ah ah astaghfirullah ah ah mo ti gbé akun mo bí n tọrọ lọ́hùn dákun àwọn àti wàhálì mi mo fà sí sọ n olú kurani o èlú e kurani o. akbar wọn jala wa da sí gbogbo ẹni ó ti dédé wọn àtàwọn tó jù wọn lọ àtàwọn tó àtàwọn tí ò tó wọn bí bàbá ti rí nu. masha allah àwọn ìrìn tí mo kà kalẹ̀ inú ìrìn wọn mẹ́ta ọ̀kan nù. ọ̀kan nù. ìrìn ẹlẹ́ẹ̀kejì wọn a máa rìn wọn lè rìn láti irú ìyà yìí dé Ṣàngó láì ní wọkọ̀ nítorí ọmọ ọlọ́mọ subhanallah láti lọ tún tọmọ lọmọ sí. subhanallah. ní baba wa ni salati tana. masha masha allah. kai. wọn ara yé fún tọmọ tiwọn. alọmọ ọlọmọ nǹkan kan ò ní sí ọ. nǹkan kan nù àwọn ọmọ wọn tí wọ́n jáde fún pé ilé wa nǹkan fún òsì tẹ bá pàdé bí salati ilé wa nǹkan fún ọmọ ọlọmọ. la ilaha illallah la ilaha illallah. ó dé rìn ó dé rìn méjì. akramakum al-karim. afa yi. baba ẹlẹ́kẹta. naam. wàá máa rìn láti lọ lè wáyàwó fẹ́ni tí ò ní. Hmm. bẹ́ẹ̀ni. Hmm. baba tó fẹ́ sinmi yàwó wọ́n wà lè bá dákun torí ọlọ́run ọmọ sọmọ wọn tán pè láàfà ṣéwù ọmọ àfọ olóde méjì ó ti tó gbéyàwó àṣìlómi pẹ̀lú ẹ̀ kọ́dà bó wọn ọba tí ì ṣetán. kọ́dà bí ìṣetán ìyàwó. wọn ó sì tọrọ fún. la ilaha illallah. ìyàwó sì dé. báwa ní mẹsàlá àfa mẹsàlá tó ń dà ẹni yìí ìṣetán ìyàwó yọmọ sísìn nánu. jáfun ló já já fún ní ìyàwó bá làbọ̀ ọlọ́run yọkàn máa gòkè yọmọ sọ káàkiri. Allahu akbar. tẹ́lẹ̀ tó ti rọpọ̀ dáadáa yìí o o. bàbá tó bí yàn máa ṣe bẹ́ẹ̀. Allahu akbar. kẹbíìrọ. aláwọn bùn aláwọn ẹbùn mẹ́ta. na. ẹ mọ bàbá yìí sálátì bàbá yìí ọbùn wọn lẹ́bùn kún ṣe ṣe fáwọn àfa àmọ́ wọn èdè gbowó lọ́dọ̀ àwọn àfa. taratara ojú wọn lẹ́bẹ̀rẹ̀ àdúrà bẹ̀rẹ̀ ẹ gbọ́ kọ ọmọ jáde bọ́ bá ti kàrán owó ilé yanu. subhanallah. wọn ò ní dúró. subhanallah. wọn ò sì ní dúró níbi tá a ti rí owó fún wọn torí wọn ò ní fẹ́ bá yín pín bẹ́ẹ̀. allah akbar. masha allah. a mọ̀ wọ́n débẹ̀ wọn ò sí lówó. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì. naam. bàbá tó bí yẹn ra yà ń bẹ lọ́hùn fún yàrá nítorí tọ́lọ́hùn. allah. láì ní sọ pé lọ́ọ́ mọ nǹkan báyìí wá bàbá yẹn ò gbá yẹn lójú rí. bẹ́ẹ̀ni. bọ́ ọ bá rí ọlọ́pàá níyà yín ọwọ́ sábà bàbá ni. Mm. ẹlẹ́kẹta bàbá yín wá fẹ́ràn bá bá gbọ́ sọ̀rọ̀ fẹ́nìkan àbí wá dáadáa kan láì dọ́dọ̀ rẹ̀ wọ́n sì mọ bẹ́ẹ̀ lọ́wọ́ fún un. Allah. wọn wá ní pàdé tán kan wá kí mo ti bẹ́ẹ̀ lọ́wọ́ fún ọ. káyì. ìjọba ń bá ti rán wọn sí pé lágbájá ń wo orin kan kọ́ra bí ọ̀dọ́dọ̀ wọn ní mọ́sálásí gbà mẹ́ẹ̀mà gbọ́ wọ́n máa sàdá fáwọn olóṣèlú mi tí wọ́n máa rí. bẹ́ẹ̀ni. lásùbà wọ́n ṣàdúrà fún Buhari wọn ò sì jọ jòkó rí. subhanallah. ẹ dákun. bàbá wa ń ṣe é bẹ́ẹ̀ báwọn olóṣèlú bá fẹ́ tí kọ́ ẹ máa ń ṣàdúrà fọ́gà wa o wọ́n wà lè bá bàbá náà ẹ tẹ́ sádọ́ àfọ̀nsẹ́ mọ̀ wọn láwọn mọ̀ àwọn òsìwá káwọn mọ̀. àwọn òsìwá káwọn mọ̀ rí. ọ̀hún ká pè ẹni mo ní wá. bẹ́ẹ̀ni la ilaha illallah. bẹ́ẹ̀ bá sì fẹ́ gba ìpè mọ́ di àyè mọ́. subhanallah. bí bàbá ti ṣe nu. ẹ bá yín ṣe ń bẹ fún ni. Hmm. àmọ́ bàbá tóbi yín mọ̀ bẹ́ẹ̀. masha allah. bàbá yín ti wá kú wọ́n ti lọ. wọ́n ti lọ. àlìfà tòní àti gbẹ̀yìn bàbá má bẹ́ẹ̀ o. ẹ má bẹ́ẹ̀ o wọ́n ní kálukú ó jòkó jẹ́ kọ́lá hakimu. na a ah. gbọ́dọ̀ professor wọlé kí ló wí. ọ̀kan náà professor. Mm. ọ̀jọ̀gbọ́n ńlá. ó ní màmá dọ̀ fàtà mm. ntọ́ba ti kọjá ó ti mm. bọ́. ó ti bọ́ ntọ́ba ti lè kọjá ó ti bọ́. bẹ́ẹ̀ni. wọ́n máa ń sàhábà máa ta. Allah. ntọ́ba tilẹ̀ tẹ́ ẹ bá ti rí i mọ́ ó ti kú ó kú náà nù. Allahu akbar. fala tufakir fima mado fala tufakir fima mado má rori má ronú nípa ntọ́ba ti lọ fọkọ́dí zahaba àfàyí fọkọ́dí zahaba wà á ń kọ̀dọ̀ òun ti lọ ó ti parí fọkọ́dí zahaba wà á ń kọ̀dọ̀ òun ti lọ otorokele mustakibala hata ya ati hata ya atiya hata ya atiya. ayakumallah. afayi. akramakumallah. fi ọ lálẹ́. gbọ́ láti. fújọ filẹ̀ tó dé fún rẹ̀. Hmm. kai. ẹ̀yin mi salati tóni. wọ́n dá yín lóhùn. ẹ fọ̀ lálẹ́. ẹ fi ọ lálẹ́ o. ẹjọ́ dé fún rẹ̀. ẹjọ́ làwọn wá bá yín fún rẹ̀. fọlá tàhátà mọ̀bìlgádì fọlá tàhátà mọ̀bìlgádì lè ànàkà o afa yìí fọlá tààtà mọbìlìgàdì má kọ lálẹ́ kàn fọ ìnàkà torí pé ìwọ tó ń bẹ láyé baba lónìí ìsá àsìlá àtàyàwó mọ̀ká sọ́là ha gàdùkà bọ́ bá tíráì láti tún ò ní ṣe ọ̀la rí ọ̀dà. ọ̀la rí ó sì máa da ọ̀la yẹn máa bẹ́tà gan. yes. akiramakumalikari bọ́ ọba try láti tó nìsí. ọ̀la yóò sì dáa. fọlálẹ́ òní ni o mójútó. Hmm. bàbá yín ò purọ́ lánàá ẹ má purọ́ lónìí. ẹ má purọ́ lónìí. Hmm, hmm, má bẹ̀. má bẹ̀ o. bàbá yín ò sojú kòkòrò lánàá má ṣe lónìí. má ṣe lónìí. bàbá yín ò ní kára ń hó lánàá má ṣe lónìí. bàbá yín láyọ̀ ọkàn. bàbá yín ò gbá yín lójú lánàá má gbà lónìí. má gbà lónìí ọ̀sẹ́ni bàbá yín ò lè kúnlẹ̀ fún. bàbá yín ò sagidi lánàá má sagidi lónìí. má sagidi lónìí. bàbá yín ò kì í bínú àbí tán má bínú àbí tán lónìí. má bí. ìsá àsìláhàtà ìsá àsìláhàtà yà ó mọ̀ká tó o bá gbìyànjú àti àti rìpíà òní. tóní rẹ bá ti lè da tó bá mọ. tó o bá ti lè tó o ṣe. ọlá yẹn ó dẹ́ wà ó kì í. ọlá yẹn ó sì dá. ọlá wọn dá gan. Masha allah. kí ló wí. tabaraka alladhi. má dàlẹ́ wọlé o. ja'ala fi samai burujan. wa ja'ala fiha sirajan wa qamaran. منيرا ما بو ما بو وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا ọba tó ṣe ọ̀sán àtòrí lẹ́nu tí ọmọ gbaṣẹ́ fúnra torí àwọn tó ṣe síkìrì tó ṣe wàsífà ayé dàkàrà àwọn ará dàṣukú rẹ̀. ayé dàkàrà. àwọn tó síkìrì ọ̀dà ṣùkú. àwọn tí ó ṣe wàsífà àwọn tí ó ṣe lásìmí àwọn tí ó ṣe síkìrì àbáwọn tí ó dúpẹ́ fọlọ́ kọ́ lè mọ táwọn làwọn fi sí àwọn olú àtọ́sẹ́ fún gbàsẹ́ fúnra wọn má bọ̀. wà á ibadu rahmani. sáfù àti bàbá yín tò sínú. alladhina yamushuna alal ardi auna. bàbá lọ wọn máa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn ìrìn ìjọba nǹkan jẹ má bọ̀. wà á ìdá kọ́ خاطبهم الجاهلون قالوا سلاما. àfa yìí baba ìní lajúlẹ̀ kan bá tọmọlọmọdé baba yìí fi máa pariwo kéé pariwo nítorí ọmọ tiẹ̀. rárá o má bọ̀ ọkùnrin yìí wí kan sí. wàlẹ́bínà yẹ̀bítúnà lírọ̀bìhìn sùjàdá wákìá. lásán ìlẹ̀ bá sọ́rí òun náà dá sí i fada halimotu dunuya hmm. ikú yẹyẹ ayé. ikú yẹyẹ ayé sáwà yìí. ikú ọdójú ti ayé. ọdójú ti ayé. ọdẹgírẹsì hmm, ayé. fọlámiyà ti rúkú lídìí ìlú bẹ́ẹ̀ fi hà fárọ̀ hàn káyì. àwọn tẹ́lẹ̀ wọ́n pinnu ayé. ikú fi wọ́n lẹ̀ kí wọ́n jẹ ayọ̀ wọn. wáò wáò wáò. àwọn tẹ́lẹ̀ wọ́n pé àwọn ọ̀jọ̀gbọ́n. àwọn ọ̀jọ̀gbọ́n wàmà alizama abudun kalibahu dikirol mawuti ilà zọgirati duniya aleyi. afa ẹrú kan ní ma dún ní ma nínú ọkàn kọ́mọ aná tiẹ̀ ọlọ́ kọ́mọ aná tiẹ̀ kú kọ́mọ aná tiẹ̀ kú káyé ma hmm. afa káyé ma rí bẹ́ntì lọ́dọ̀ rẹ̀ wàhánà alehi jẹ̀mẹ́ o ma fi hà gbogbo tí ma sìn bẹ́ẹ̀ láyé kò ní tó nǹkan lójú baba mi salati tọba ana juma yi lana kò ní ṣẹ́kù fẹ́ yìí lónìí. kò ní ṣẹ́kù fẹ́ yìí lónìí. Allahu akbar. awa ye kuma bá jàjẹ tán ni. ẹ ma mi salati. wọn dáhùn ẹ ma bẹ. ẹ ma bẹ o. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kó làfa wù lónìí wọ́n ti bẹ́. wọ́n ti bẹ́ wọ́n ti kọjá bí baba wọn ṣiṣẹ́ mọ́. fakhalafa min ba'dihim khalifun. àfa yìí baba kálukú nínú àkàyọ̀ bẹ kuma bá àwọn sẹ́yìn baba rẹ̀ lónìí. fakhalafa mi ba'dihim khalifun. bàbá ní kí n má bẹ̀ kí n má bẹ̀ má bẹ̀ ń pọ̀. ọ̀pọ̀ gan. Hmm. àfa yìí bàbá ó gbẹ̀yìn ọmọ kí ó tẹ̀ tẹ̀lé àwọn àfa yìí má bẹ̀. ẹ má bẹ ẹsẹ wọ. káì mo ṣe wáàsí kan bí gan ní ìtí òjì ìgbẹ́. bẹ́ẹ̀ni masha allah mo láwa tá à ń ṣe wáàsí lónìí ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé wa àwa ọlọ́run dájọ́ alẹ́ fún. bẹ́ẹ̀ni àwa wa ń bá yín náà. abáninájà wa. bó ti rí nìyẹn kì í ẹ̀yin tẹ́ bá bí àwọn ọmọ kí o ti ń tẹ̀lé àfa ẹ jẹ́ rí yín ó pé ẹ hmm. ti ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí wọ́n ń bẹ́ púpọ̀ jù. wọ́n wá ń bẹ́ gan an hmm. gbẹ́sẹ̀ méjì pọ̀. àwa yín ká lọjà àwa ọlọ́run dọ́jà lẹ̀ fún. masha allah. abáninájà lè yí. bẹ́ẹ̀ni. okay. bọ́bá wo ọ wá wò pé step kèlú lọ wà yìí. Mhm tọ́lá bá ní ká dalẹ̀ ká tún sa kọ́ra àwọn tó dún yìí àwọn kọ́lá àkọ́kọ́ ni mo fi bẹ̀rẹ̀ náà sì já. nkọ́ da ká wo déngbà tẹ̀ ń sọ òun ah. bàbá da ká dére èyí ó ti bógun lọ́ngbà òun. Ah. a ti làwọn ajánẹ́sì kan táwọn ti dàfà hmm. àgbàlá yìí lónìí. ìgbà tó dùn gangan re. n kò kan stẹ́pù ẹlẹ́ẹ̀kẹta àwọn ẹlẹ́ẹ̀kẹta lọ́kàn sẹ́ẹ̀tì àwọn dasuki. masha allah. àwọn sulemani alata àwọn baba kari. masha allah. wọ́n ti di dókítà lónìí. bẹ́ẹ̀ni kó tó wá kẹ̀yìn. akẹ́rẹ́ àbàkọ́ mọ́ni kẹ́rin. àwọn olùdókòwò àgbọ̀dọ̀ dé gbà ah, wọn. àfa táàmì ẹ̀yin náà sì tún fẹ́ lọ masha ne ta lafiya akirama kọmalikẹ tọrọ in na gbọ́dọ̀ de yan masha allah a gbọ́dọ̀ sasi yori lara yin masha allah àwọn mi y'o tó wọlé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn tún gbéri wa. afa yi baba gbogbo yín tẹ́ ẹ bá lọ́mọ lọ́dọ̀ àwọn afa ẹ má jẹ́ wọn bẹ́ẹ̀. ẹ má jẹ́ wọn bẹ́ẹ̀ ẹ má sì tì wọn. wọn jọ lọ́jà hmm àáfà ló lọjà. yes wọ́n wá ń bá wọn náà. ẹ bá wa náà. insha allah. bẹ́ẹ̀ni. ọwọ́ adu tiẹ̀ náà bó ló ti dà láyé. Hmm. ẹ má bẹ́ẹ̀ o. má bẹ́ẹ̀. bọ́ọ̀ bá ń tẹ̀lé àáfà rẹ̀. má bẹ́ẹ̀. àwọn tá àáfà bá mà ní lánlá má gba nọ́mbà wọn lẹ́yìn o. má gba nọ́mbà wọn lẹ́yìn o má bá wọn ṣe lẹ́yìn o. ọ̀dàn wọ bẹ́nu. ọ̀bẹ́nu. àfà. baba má tẹ basubasu. má tẹ basubasu. n t'a fọ ba tẹ má tẹ n t'a fọ ba wi ma wi n t'a fọ ba lọ ma lọ n t'a fọ ba se ma se. Fakala mi ń bá àdìhẹ́m kálí fún. àwọn tí bàbá yín bá ṣe mọ̀ wọ́n ẹ má bẹ́ẹ̀ o. ẹ má bẹ́ẹ̀. n tí bàbá yín ò lè gbà lọ́wọ́ ẹ má béèrè ẹ̀. Mm. káyì. tọ́lá yìí kẹ́ ẹ lọ́jà. ẹ̀yin kọ́. bàbá dájà lè fún yọ lọ. yes. bẹ́ẹ̀ bá farabalẹ̀. ẹ rí i lápẹ́. ìrìnkò di tiyín àbí kọ́ lóun kírètì míì tó tiẹ̀ lọ. Hmm. ahu akubaru. ìrìnkọjà wo di tiyín àbí kọ́ lóun kírètì míì. tójú yàn lọ. tí ó ju tiẹ̀ lọ. ana anasin radiyallahu anhu. àmín. ana rajulan dhukira inda nabiyyi sallallahu alayhi wa sallam fa ahsanu alayhi sana'a. wọ́n máa dákọ̀ ọkùnrin kan lọ́dọ̀ àdébí Muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n máa wárò yẹn wọ́n máa yín yín. ìyẹn dáadáa ni ọmọdúnrún àbí ni ìyẹn yéye ni fakọ́lá nàbí yu sallallahu alayhi wa sallam anabi wa gbà tó ìròyìn yìí pọ̀ tọ́sà pin tí anabi anabi wa ni kayfa kana dhikru sahibukum lil maut ẹni tẹ́ ń ròyìn látàárọ̀ yìí tẹ́ ń pèlè nìyí tẹ́ ń pèlè yẹn dáadáa yìí báwo ni tí màá rántí kú sí. qalu àwọn sábẹ́ bá fa anabi lẹ́sìn ma kunna nasma'u àgbọ̀ ma kunna nasma'uhu yadhkuru al-mawta. Hmm. kò sí nínú wa tọgbọ́ orí lẹ́nu ẹ̀ tọ́tẹ̀ dákọ̀ àbí tọ́rántì pé tọ́sí dákọ̀ pé òun kù jọ kọ́rántì tá a gbọ́ bi títí dákọ̀ kú wáyé. àwọn egbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀. qala anabi wa dáhùn fa inna sahibakum laysa hunaka hmm. ajẹ́pẹ́ ni tẹ̀ ń wí kò sínú àwọn tá a wí hmm. kò sí mi tá a wí mo la wí alijanna. alijanna Allahu akbar. àwọn àgbàlagbà lẹ̀ yín jọ̀hún Dr. Abdulhamid ọlọ́run gbàdúrà rẹ̀ sí. àmín àmín àmín. ó ní di tí wọ́n fi tọrọ kọ́mọ lọ́rin orí sí. Hmm. kí ni ìdí ọ̀hún. ìdí ọ̀hún tó ìfífẹ́ kárí ṣe ń lọrin lẹ́gbọ̀ọ́ yìí. torí pọ̀pọ̀lọpọ̀ lé tá a bá lé kọ̀ọ̀kan àsopọ̀ ẹ̀ ni. Hmm. àwọn náà jogún ẹ̀ ni. Hmm. wọ́n máa bẹ̀ lọ́hùn ọlọ́run dákun lẹ́yìn falibarika sí mẹ́wàá fún wa má jẹ́ wọ́n rí sí. má jẹ́ wọ́n rí sí hmm. ah, bá ti máa wí inú. àmọ́ má jẹ́ kí ibi ọ̀pá wọn sàmájì ibi ọ̀pá wọn bọ́ọ̀bù asada kọ́lọ́hún mo wálé ọmọ ọlọ́mọsá darí olówó wálé yìí ọlọ́run darí olówó wálé yìí wọn bẹ́ẹ̀ lọ́kọ́ mọ̀ lórí òdì kó ti lọ́ọ́ nídìí olówó ọlọ́run darí olówó náà máa wí. kọ́mọ̀ lórí lè máa sẹ́rú. rísè ni pé bẹ́ẹ̀ bá ti lè rísè bọ́kọ̀ kan yín bá ti rísè ilé ọ̀dà horo kálukú kó kó nílé ni. lágbájá ńkọ́ ó ti ralẹ̀ sí ọlọ́jà estate bẹ̀rẹ̀ kọ́lé sí tamadoko mbẹnfate taninkọ mbẹlọyun tiyinkọ afọlọkọlẹsi tiyinkọ mbẹladiwọlé family àti kálukọ maa maa ah, hmm, yun. àfa kárí se kakọ́lé sí takọ̀sẹ́sẹ̀ bẹ́ẹ̀ àfa yìí àmọ́kẹ́nẹ̀ka ìta ló ń gbé ilé ló ń gbé bèrè ẹ léèrè kéne katọ́ nínú sílé bàbá rẹ ló kọ́ tí ń tọ̀dọ̀ rẹ wá. subhanallah. ẹ dákun. mo gba yín lọ́mọ pòfẹ́sọ̀ bídímọ̀sì dáadáa kí pòfẹ́sọ̀ ni wọ́n. dr abdulhamid ni. bẹ́ẹ̀ni. ẹ tabandakọ ìwé ìwé ni tabandakọ kéwù nù. kéwù ni. àbí ẹ̀kọ́. bẹ́ẹ̀ni. òpin kéwà tìwé náà pòfẹ́sọ̀. inshallah ibi tẹ́ ẹ̀ máa bá adé tán pé lágbájá kàwé parí ọ̀kẹ́ parí ní pòfẹ́sọ̀ bàbá tiwọn ni bàbá ni mọ́mú mi má sábà dé lónìí. inshallah mashallah. ẹ wá wò ọlọ́run gbà wọ́n láàyè ládé wọlé ọ gbà wọ́n láàyè ń bọ̀ mí síbẹ̀síbẹ̀ wọ́n jẹ́ ìmáàmù lè mọ́sà. inshallah. Hmm. àwọn tí àwọn jẹ ìmáàmù láwọn ọmọ kálukú wa bira eléèrè ìkákí lọ́nà sílé bàbá rẹ̀ hmm. ìkákí ni ìka kínni hmm. ẹ mọ bàbá wa bí salati wọn dá yín lóhùn ẹ dẹ́kẹ̀ falifalẹ̀ ẹ má bẹ̀ o kí ni bẹ̀ lọ́wọ́ rẹ̀. aralimọ́tàlì haifu utamaditu kamina fa'asibatu una hunaka hazina. afa yi. baba kí ló wí. sayulhikuni hadil manaya biman madọ. bí kùtì rínu. akasitu shimalan ao akasitu yemina. afa yi ansafuku ansafuku ansafuku sayulhikuni hadi hadil manaya sayulhikuni hadil manaya hmm. biman madọ. afa yi ntọ́ fa àwọn ará iwájú tí wọ́n lọ tá a feere wọn mọ́ nfakaluku yẹn lè di ẹ̀ fa. àkàbìtò ṣìmọ̀ àlà àwọ̀ àkàbìtò yẹmínà. bí a bá wù káságbà bá a sá lọ̀tún bá a sá lòsì ọ̀nà kéńkéjì ẹ̀ pàdé ikú yakinu lifata bili mauti. ṣàkóhùn wa ṣàkùhù. àfa yìí yakinu wàlàkín la yàrá wò yakina afa tó ga. akaramakumullah. yakinu lifata bil mauti. yakinu lifata bil mauti. ṣàkóhùn eh. wa ṣàkù. bá a ti màmá dájú pé kí n bẹ tó a tó ṣe èméjì lórí ẹ. ṣàkóhùn wa ṣàkù. ntí ń nípa wò tí ì kú. Hmm sakun wa Baba. bàbá yìí sẹ́kùn sì ń bẹ lóòótọ́. Mm, àwa ń ṣe iyèméjì torí pẹ́kẹ̀tì kan wá. sẹ́kùn wa eh, sakuhu. ẹ rí iyèméjì tá à ń ṣe lérí ikú ni. yẹkínú. àmọ̀dájú náà tún wà lórí ẹ. walakin la yarahu yẹkínà. lọ́kùnrin àti ọ̀bá ti kan èèyàn mọ̀ ṣe iyèméjì náà ni. má bọ̀ wá. علينا عيون للمنون خفية kàkẹ́ ànábì alójú kan lára wa. علينا عيون. àwa ká lójú ọ̀hún ikú ló ní àmọ́ ń bẹ lára kálukú. للمنون خفية. ikú lójú kan lára kálukú tó fi pamọ́ sí àlà. tẹ̀díbù eh. dàbí ibà eh. bílímọ̀nì ìyá ti fi náà. ojú náà mọ̀ ayọ̀ kẹlẹ́ kẹlẹ́ tẹ̀lé wa bàbá bọ́sìn yọ tẹ̀lé wa. bàbá bọ́sọ̀hún yọ tẹ̀lé wa. òun náà lọ́fà tí kò èéfì sí ìyá pa ẹni ọba kan náà ní kú. ó ti lójú kan lára kálukú. wà á máa ṣe láti dúníà tukọ̀ líbu ahàlà. wà á máa ṣe láti dúníà tukọ̀ líbu ahàlà. ayé ọ̀yẹ̀ kò gbò sọ̀ǹgbọ́ kọ̀ yẹ̀ kò hmm. gbò láti máa change àwọn family. Tukalibu libu ahalaha. baba mi sàlátì náà ma tún lọ́nu. wọ́n lọ́nu. tukọ̀ libu ahalaha. wọ́n máa ń jẹ́ ìmọ̀mù tẹ́lẹ̀ ẹ̀lẹ́kẹ́ ní ó jẹ́ ìmọ̀mù ní sè. bẹ́ẹ̀ni. tukọ̀ libu ahalaha. wọ́n lọ fó njọ́ àlàmẹ́sì wọn lé ní pẹ́lẹ́gbẹ́jà kàlífà wọn lónìí náà tukọ ahalaha. o cɛ jina nin fa baba baba mi salati ti dana baba mi salati to nini. Allahu akbar. kò yẹ kogo láti ma tiɲɛ jɛ. tukọ libu ahalaha. bí tí tiɲɛ alùdà gàfà wàdà kàsẹ̀mínà. àfa yìí bẹ́ẹ̀ náà ni ayé máa ń ṣe àwọn kan ọgbẹ́ hohoho bí àwa yìí hmm. àwọn kan sì yọkùn bí abalagbaji káì ẹwà yìí ẹwù ń sè. ẹwà yé. ẹwà yìí. bẹ́ẹ̀ni. àgàtàn jẹ kún ara mali jẹ ni. bẹ́ẹ̀ni. kémi tó lè gbà kọjá kó ètò fi kankan mọ̀tẹ́rì fẹ́lẹ́fẹ́lẹ́ yìí náà ètò fi kankan. bẹ́ẹ̀ni Ọlọ́run ló wa náà afa tó ga. àrùnsọ́ lọ́wọ́ bá yín. báyìí tìrì nù àwọn kan bá bá jẹjù bẹ́ẹ̀ ló wà ní lára báwọn kan jẹun lára wọn sì máa tóbi. wọ́n sì máa tóbi. fọ́tẹ̀jì alùdà àgàfà wàdà àkàsẹ̀mínà. afa tó ga. akaramakumullah. Mustafa sọ́ọ̀dìkù rafi. naam. kọ́lá. kí ló wí. yakunu laka abid baba dákẹ́ fali fa ale tọrọ lọ. ẹ jọ. máa kẹ́ mi bá sọ̀rọ̀ yàrá ìbáni ẹ jòkó n bá jòkó láàrin yẹn ni <laughs> ẹ má mi lẹ̀ lásìkò yìí ẹ dákun jẹ̀ mọ́. akira ma kumali kiri. ẹrú sìn ọlọ́run tọrọ ayé sa ẹ gbọ́n tó wí. na ọkùrùjì ọkùrùjì mina dunuya wàá kọ́lé fi nafsik. ok ó ní jáde kóònù ayé. jáde kóònù ayé kọ́lá wàá kó sínú ẹ̀mí ara rẹ̀. Hmm. aliba baba baba baba mi sàlájì toni. jáde kóònù ayé kó sínú ẹ̀mí ara rẹ̀. Hmm. n taara isa winu. ọ ọ. wọ̀nyẹ kúrú lẹ́kẹ̀lì máa jìnnà lọ́kàlẹ́ o àwọn tó ti wá jánu ayé àwọn ọmọ jayé jayé àwọn náà wá wí tiwọn. ó kúrú di min nafsika wọ́n kò lè fi ilà dunya. káyì. àwọn ní jáde kú ẹ̀mí rẹ jáde má da wọn ló jáde jáde kú ẹ̀mí rẹ jáde tán bọ́sá yé. japa bàjẹ́ bàjẹ́. ni wọ́n yẹ sáyé méjì bọ́bá kẹ́yìn bá ti bọ́ bọ́nu seyi dada seyi dada darẹ wow subhanallah alifa. ẹ má jaja kuja o. àwọn ọmọ jaja yín kẹ jara yín o wàyẹ̀kú lẹ́kàlẹ́ hakim al-akil àwọn pòfẹ́sọ̀ tẹ̀lé wọn pé àwọn ni kún fil insaniya kún fil insaniya máa jẹ́ yàn èèyàn ni ọ máa jẹ́ sọ̀ngbọ́ tẹ̀kún fi nafsika wọ́n fi dunya tọ́ọ̀ bá ti ń jẹ́ yàn ọmọ nbẹnu ayé ó sì mọ bẹnu àmì ara rẹ òní sàgbákò lára méjèèjì. Allah. àbá wa khalifa tòní. khubil qanaata. Ah, ẹ dákun ẹ lọ ẹ lọ láyò kan. ẹ lọ láyò kan. khubil qanaata. bẹ́ẹ̀ máa ń sọ ọmọdé bọ̀ tẹ́lẹ̀ bàbá ti lọ ẹ ti dàgbà báyìí. ẹ ti dàgbà báyìí o. khubil qanaata. Eh, eh, ah, àfa ẹ lọ láyò kan. ẹ lọ láyò kan. mi tòníyà kàwárù tàbí àà déédéé ntọ́lọ̀ ń bá ṣe fún yín ẹjọ́ máa tó yín. ẹjọ́ tẹ́ yín lọ́rùn. wàjà ali náà sí ibaka eh. minha rọ atalibadani. Oh, afa yìí déédéé wọn bá pín tẹ́ máa jìjà àdúgbò lẹ́tì ní mi láyé ni. má bọ̀. wansori liman eh? malaka duniya bi ajima iha. àwọn kan mọ̀ wá wọ́n sì rí i. wọ́n rí i. àwọn tán wà tí wọ́n rí wọ́n wà wọ́n rí wọ́n lé wọ́n bá. ọwọ́ wọn sì tẹ. wọ́n fà ó tóra wọn. alrahami ni a bìgá ìrẹ̀ kò tí ni wálé káfá ní. kí ni wọ́n rí mú kúrò láyé lẹ́yìn òwú tí wọ́n ti bọ̀ wọ́n lítà tí pọ́ńtì tí wọ́n gbé wọn sí. àtàsọ tún èsì wọn. ọtán. má bọ̀. adaru adabani. ìgbà kọ́ mi lẹ́kọ̀ọ́ fáwọn mi náà wá di àdìbò ọ sọ mi di ẹlẹ́kọ̀ọ́. adaru adabani. àní ìgbà kọ́ mi lẹ́kọ̀ọ́ fáwọn mi náà di ẹlẹ́kọ̀ọ́ wàlíyá aṣọ àgbìnání. àbá yìí kí n gbéra kú kí n jákàn kí n jákàn ara mi kó lọ gbogbo àwọn tọ́lọ̀ ń kó fún ọwọ́ sọ mi dọ̀lọ́rọ̀. wàlíkùtù àkìnná àní wà sọ́bìrù rọ́bà ni. dédé wọn bá tí ń rí jẹun ó sì tẹ̀mí lọ́rùn sùúrù wa sẹ́nitọ́ àfa sùúrù lọ́tọ́ mi fa sùúrù lórí mi sùúrù lọ́tọ́ mi bẹ́ẹ̀ bá bẹ́ gbogbo ntẹ́kẹ́ wa kẹ́ ọlọ́run padà wá fi ṣe sàrà fún yín Allah. Allah gbogbo ẹni tọ́nà bá gbèsè wọ halifa tẹ wà tí n bá ń bẹ kò ní láyọ̀ hmm. kan balifa bá ti di pé n ṣe kara hàn n bẹ balifa bá ń sọ̀rọ̀ àsọtán n bẹ tayi balifa bá ń bínú àbí tán n bẹ balifa bá ń jẹun tí ò jẹ́ má ti ń jàjẹ́ tán n bẹ. adáru adábani wàlíyàsó àjìnnà ni wàlí kúùtù akínnáàní wà sọ́bìrì rọ́bàánì. wà á ká mẹ́tì ní. wà á ká mẹ́tì ní. mínà la ajá mi tajiri bàtún. àwọn experience oríṣiríṣi àwọn experience àtàwọn ẹlẹ́ experience mọ̀ bá ṣe àfàyè ọwọ́ jẹ́ kébì náà di ọ̀jọ̀gbọ́n èmi náà wà dàgbà kí n mọ̀. àtà àtà náà àìtúlẹ̀bí kọ̀díkà náà yẹn ni hàn ní. gbogbo tó pọ̀ wọn kọ fún èmi ọkọ̀ kọ̀ọ̀kan náà. Oh, gbogbo ní tó pé wọ́n kọ̀ rẹ̀ fún mi èmi mọ kọ́kọ́ kan náà. kóńtò kì í má jẹ aramu èmi gẹ́sà fún aramu èmi náà sá mọ̀kọ́ afa yi baba kóńtò ni kì í má dẹ níbi àwọn ẹni bí mo jìnnà sí wọn. mo jìnnà sí wọn yìí bá wọn ṣe. kóńtò ni kì í má dẹ ní gbájú àwọn tí ń ṣe gbájú ẹ̀ hmm, mọ̀kọ́ wọn lẹ̀. ndasẹ́ nìkan kan máa ń nù wọn baba kóńtò ni kì í má jalè gbogbo ntọ́jọ́ máa ń gbá yẹn lójú èmi kẹ́kọ́ jìnnà sí. èmi náà jìnnà sí fúnra baba wa khalifa ní sọ̀kalẹ̀ wá sí kọ́lá amirul mu'minin aliyu radiyallahu anhu lebunihi ali ń sọ fọ́mọ ẹ̀ ya bunayya zokitu ọmọ mi zukitu tayyibati gbogbo ntama kó dùn ó dùn láyé lèmi àlejò tó wò rí aduk ati yaba minala àfíà ẹni gbogbo tí mo wá tẹ̀sí tí mo tọ́ wò rí ìrìn tó dùn tó àlàáfíà rí hmm. gbogbo tó dùn tó dùn tó ma pé ni mo tọ́ wò ká yìí. nínú gbogbo tí mo wá tọ́wò rí yìí o ìwárí tó dùn tó àlàáfíà kéèyàn lálàáfíà. alifa hmm. ọlọ́wọ́n jẹ́ mọ́ lálàáfíà. àmín. wọ́dọ̀ kìtùlù marorati wọ́dọ̀ kìtùlù marorati gbogbo ntokoro tokoro tokoro tokoro gbogbo ọ̀nà ntokoro ni mo tọ́wò rí. falama ajeda marra minal hajati ilan nas. ìwárí ntokoro jù láyé ni kí n ti gbẹ́mi lẹ́yìn kí n bá dọ̀dọ̀ lágbájá òun yóò bí àbùkátà mi kọ́ wá disappoint mi. káyì ó kóró gan. subhanallah. wọnà kọ́lítù lọ hadida wọnà kọ́lítù lọ hadida hadida mo ti gbé irin rí mm. tó wo dáadáa fàlámà àjẹrí àfikọ́lámẹ́nà dẹ́yìn ni inú tí mo wá gbé tó wo rí ìwárí tó wo láyé tó tó gbèsè. bàbá khalifa ètò fún wa pariwo lójú ọ̀nà yíyà pé lágbájá jẹ̀wálégbá ọ jẹ̀wáláwo jẹ̀nà sí. njẹ́ pé ọba ti ká ẹ má gba aláwìn ká má pariwo lé lórí. afaayi wàtàwà hasu filibariya mo ti dáwàrí mo ti máa yun kéèyàn dáwàrí fọlọmọ ara ó hàṣà mẹkọrí ni sùn yìí èyí tó wá jọpin ayò láyé ni kéèyàn jẹ alába àfà kéèyàn jẹ alábàgbé ebú neighbor àwọn neighbor tí ò da ẹ nífẹ̀ẹ́ yín kú àti nlé àti níta àti ládùúgbò tọ́nà ń bò wà láyé nù tọ́jà bó wájú ńlọrin nù ẹ wá ilé yá kan nù ó kọ mi àbí nù ó kì mí. kí ló kí ọ naam. àgbàlagbà aláìní ronú. àwa la jẹ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni aláìmara mà tìjú. àwa rè tó sírò aṣọ tó ilé wọ tó lè attract mi. lẹ bisafilẹ tì ní bá mẹ́tò sì ti wọ̀ nánu. ẹsẹ̀ ń kó sẹ́sà sọ ni ìsọ̀rọ̀ làwọn máa ayé wa káwọn máa tẹ́jẹ́ máa ọ̀hánà wọ́n sọ mí lẹ́nu fa. ẹ ọ bá ti wọ ìdá báyìí. tí o ṣe bẹ́ẹ̀ bá ti gbà sọ mi tẹ́lọ̀ nígbà àárọ̀ lẹ́wọ̀ àtàgbàrà ti sòkòtò ọ̀nà mm. bẹ́ẹ̀ náà. bọ́lọ̀ gidi. alọ́nu mọ́lá ọlọ́run. wọ́n wọ bẹ́ẹ̀ lọ tèmi nù. Ah, ẹgbẹ́ mi ọba àwọn gẹ́nì kan máa kán tó tó gbẹ́ni wá mílíọ̀nù lọ́ra. Mm. Hmm. alifa mo jẹ́ gbàlagbà mo jẹ́ kanna àwọn aláìní ronú. bó ti da o kìnnì kìí ṣe bú. o kìnnì bó ti o kọ tẹ́lẹ̀ wọlé ronú máa rò máa rò lọ o hmm. ọba jẹni tí ọba jẹni tí máa ronú ò ní gbé lọrin o. ò ní gbé lọrin o. yes. kọ́dà ò ní gbàdúgbò yìí. o sì ní gbé sálẹ̀ o ní ah! gbé ọjà gbọ́rọ̀. Hmm, olúwa mi o tótó rẹ o ìlú kan lọ́tọ̀ lẹ́dá kan. bí ìrọ̀lẹ́ bá pàdé rẹ̀ aa ah, dókítà Jabir ma wo lẹ ma wo lẹ wọn yẹrẹ a a ṣe sọ̀rọ̀ yẹ tán ni dáadáa kọ́ ni wọ́n sọ o dáadáa sọ o láì ni o abunita tara kini má ti rí nu òsìkàtà tẹsẹ̀ mọ́rin kò ní sọ dáadáa o àlífà etí rí okun bẹ́ẹ̀ni etí rí okun àlífà o eríṣiríṣi o gba àwọn tí ma sọ̀rọ̀ wa láì dáa ma wọn a ta ma ṣe fún wa ni kí n'o ṣe kí ni a ma ta wọn lọ rẹ ni a ma bùn wa ní nǹkan bẹ́ẹ̀ a ma bùn wa ni bẹ́ẹ̀ ni torí pé kò sálì barika ma la ye bẹ́ẹ̀ ti gbé tẹni tí ń bá ń bà ọ jẹ ló kù tọ́lọ̀ wọn gbà lára àtàrà ọmọdé ọmọ ìpàlẹ̀ kejì yà wà kó fún wọn wọn máa bà ọ jẹ wọn sì máa jiyàn wọn máa lò wọn àtọmọ rẹ pọmọ gbà. kése pé tọ̀hún náà ó kú o. ó pè é tẹ́ ẹ má ṣe bàjẹ́ wa ọlọ́run níjẹ́ síwọ́. àmín alibarika yìí dùn púpọ̀. agbádùn ẹ̀ gan. agbádùn ẹ̀ gan. ẹ múra sí i. afa wa khalifa. a bá ń dá yín ló fa o kún mm etí rẹ ni ojú kún wọ́n mọ̀ hùwà bẹ́ẹ̀. ìwọ mọ̀ hùwà bẹ́ẹ̀. Mm-hmm. kò sí ní sẹ́yìn pé àtọ́. ẹyin máa ṣe yín tó bá dùgbò wa ni. ẹ pẹ̀lẹ́ wọn bí apọ̀ lóòótọ́ hmm? kí á ní. bàbá mo wà tó mọ̀ ọ́ ògùn ọlọ́run kára àwọn bóyá lásán. kò sí nta ìbọn yàn. àwọn obìnrin fi lọ́ni wọ́n fẹ́ràn ankara dáadáa. àwọn obìnrin ara ankara fún wọn. ìmọ̀ wà lẹ́yìn mọ́tò wa bí ọ̀pá mẹ́fà mẹ́fà àyàrá méjì lábẹ́. bí a bá ti gbọ́ pé wọ́n bú wa àṣìlẹ̀ sí wọn. alájà ẹ bẹ́ẹ̀ tẹ ẹ mọ lọ́kọ̀ kẹ mọ lọ́kọ̀. ó gbé lọ lé télọ̀ kú sójú ọ̀nà. <laughs> akirama kọmali kẹri. ẹ buhara ẹ buhara ẹ buhara ẹ buhara owó tó ní tẹ fẹ́ràn ẹ buhara. ọkàn wọsọ yọba máa ju ọbí iná. ẹ bá ọ nù. bó ti rí gangan nù ah, ẹ bá dúgbò yìí ni. alifa ẹ má bẹ́ẹ̀. ẹ má bẹ́ẹ̀ o ẹ ṣe wọ. wọ̀rọ̀ àìtúlẹ̀ agìnìyà a. Ah. Hmm. àwọn ọlọ́rọ̀ ń bẹ mo dá wọn mọ̀ dáadáa lóòótọ́ ọ̀rọ̀ ń bẹ àtàwọn ọlọ́rọ̀ fọlọ́mọ ajé àgìnà mínàlẹ̀ kọ̀nọ́ yìí mínàlẹ̀ àfáà yìí mínàlẹ̀ kọ̀nọ́ yìí káyì ìrì ń tọrọ láì tó tó ayé ọkàn. kéèyàn láyé ọkàn gan. ha ta ló sọ ọ rí ẹ dákun pé baba Ahmadu alimami yaya mi salati ọbẹ̀ nìkan jà sówó rí. lẹ́ẹ̀ má fi. níbo àgbọ̀rí. má fi. gbogbo nǹkan bá sọ̀rọ̀ ọlọ́run àgbàríkà sí ni. bẹ́ẹ̀ni. baba yóò gbé sẹ́mi lẹ fún lélẹ́yìí kọ́sẹ́lẹ̀ rí kọ́dà kò ní kàwó. kọ́sẹ́lẹ̀ rí. yọ da sápò bẹ́ẹ̀. ntẹ bá sì fún ọ lójú rẹ náà wọ́n hà tán. wọ́n tán á níyùn náà wọ́n máa hà nǹkan ẹ wo gba wọn tó lo mọ́tò ni. mọkùnrin mọbọkùnrin àwa kọ́dà níjọ mọ́tò tí wọ́n lò gan ah. wọn wà. afọ́sí wọn ni àyè ṣe bàbá ẹ máa lọ jí mẹ́ẹ̀ máa náwó sí tansin. báyọ̀ ọ̀pọ̀ ọdún àbí ọdún mélòó wọ́n ṣe ń bi mọ́sálásí wọn thirty years tán ṣe ìmáàmù ìbẹ̀ náà pè wọ́n àṣì. bẹ́ẹ̀ni. ọwọ́ adé mọ̀ wá wù àwọn gbàgbọ́ àwọn tán jẹ́ kàrìn kàrìn tá láwọn jẹ́ dẹ́pọ̀ mọ́lá bájọ tí ò jẹ́ mi ò láti jọ yìí náà kí ìmáàmù yẹn ọmọ lò kọ́ mọ́ lò kẹ̀kẹ́. ìyá máa gan ta ń sìn kí. èmi mo béèrè ń jọ́nà. bẹ́ẹ̀ni. aa mo la aa mi ò lè bá yín sè má bá yín sè lọ́gbọ̀n ọdún má lo mọ́tò. a aluko ti ya. Hmm. wọ́n sì ṣàdúrà fún yín ọlọ́run sì ń gbà ẹ wàá mọ pé ẹdá kẹrin mọ́tò rà fún ìmáàmù wèrè nìyẹn o ẹ sì èrè o. bá ti wí gangan jọ́nà nù ọ̀rọ̀ bá dùn wọ́n. jọ́nà wọn promise ọ̀tọ̀ ni ta ni wọ́n rà ọ̀tọ̀ ni tí wọ́n rà sádùúpẹ́ wọn rà. إذا تعبير خانك والكلام right وادها لا يتيب لك المقام. Oh, àfa àtọ́gá. àránṣẹ́ ọlọ́wọ́n bá yín bàbá. kí n máa sọ kalẹ̀ bọ̀. ẹ ká máa sọ kalẹ̀. ẹni tó bá dúró lẹ́yìn bàbá إذا تعبير خانك والكلام. ẹni ọba sì lẹ́yìn babẹ́. tọ́tẹ basubasu. bí baba rẹ o ti tẹ. àjọlọ da o. àjọlọ da o. kọ́nà kawal kalamu. baba tó bí ọ̀dájọ́ búlára yìí. kọ́nà kawal kalamu. o ti jẹ́ tálíkọ̀ lọ́n tó ẹ̀dí dọ́kítọ̀ táyì bó ti jẹ́ tálíkọ̀ lọ́hùn tó ẹ di lọ́ọ̀yà. xana kawali kalamun. bó ti jẹ́ tálíkọ̀ lọ́hùn tó ẹ dàfa. xana kawali kalamun. bó ti jẹ́ tálíkọ̀ lọ́hùn tó gbajúmọ̀ bẹnu ọmọkùnrin bẹnu ọmọbìnrin. xana kawali kalamun. n bọ̀ àfa yìí. àkàrà mọ̀ kọ́mọ́lẹ́ kẹ́rì. ọlọ́run sànù bàbá yìí ìjẹ́ tálíkà o o o ń ṣe lára yìí. Mm, ó o i lò. o sì rí i o bẹ́ẹ̀ni. ó ti wá lọ ọ kò kẹ mọ bẹẹ. kẹ mọ bẹẹ. torí gbogbo látẹ̀rí àlífà kọsẹ́ ní tí ọjọ́ ọmọdé nù yín. kò sí. àmọ́ hmm. tí ń jágbá ń bẹ lọ́wọ́ yín. masha allah bẹẹ bá bẹ lóko. n tẹ́ fi ní bẹ́ẹ̀ náà nù ni bẹ́ẹ̀ bá sẹ̀ wọn ni ẹja wo ti bàbá wọn kò jẹ́ hmm. bẹ́ẹ̀. wá o mo kì í tàn kán bẹ̀ wọn. ẹ dákun Dr. Abdulhamid ìyá kan ní òbí jọmọ kan lọ ọ̀rọ̀ ní o tẹ́ra ni. bẹ́ẹ̀ni àmọ́ ká dafiri ẹ̀ torí àsìkò k'aw dafiri fiiri de. ìyá yìí wà nínú oyún afa tọga. akirama kọmọlì kẹrin. ọkọ rẹ̀ kú ọkọ sì fọkọ méjì lẹ tọba jọkùnrin méjì ntẹ sọ wọn ni tọba jẹ yọkan ntẹ sọ wọn ni tọba jọbìnrin méjì ntẹ sọ wọn ni bọba jẹ yọkan ntẹ sọ wọn ni. ó fowó kọ́ ọ́ lẹ̀ kó tó lọ. ìyá bímọ obìnrin lọkùnrin kan hmm. ìyá ìwà ń sàdágbé àdáfà àdágbé àdáfà ó nìkan títí dókítà wa ọmọ fi parí masters wọn wá ní wọn bá a rí sẹ́ńbì kan ẹ dákun gbẹ̀yìn abiyamọ tẹ̀ ń bẹ́ ń jòkó wọn ní wọn bá a rí sẹ́ńbì kan ọmọ yìí wá wọ mọ́tò àti mọ́tò tọwọ́ mọ́tò àgìgínnápà ni àwọn tí ma jíyàn gbé. àwọn tí ma jíyàn gbé. subhanallah wọn lọ ilẹ̀ haúsá náà yìí. àtàyọ̀ ọ̀lú díẹ̀ wọ́n bá ní wà fọ́sẹ̀ ìbò sí. wọ́n kà tún nílẹ̀ haúsá ni o mm, kò sí ilẹ̀ haúsá nù tíra. kò sí ilẹ̀ haúsá nù tíra àmọ́ kò lè yé wọ̀tọ́ gbọ́. bẹ́ẹ̀ni òkú jiná tẹ́lẹ̀. wọ́n máa wá ilẹ̀ haúsá kinu tíra. kò sí ilẹ̀ haúsá nù tíra o kò lè yé wọ̀tọ́ gbọ́ ni n ta lè fi ṣàpèjúwe nù. abayọ̀ bá sí. àfọ̀sẹ̀ ìbò. ọ pariwo kó o kú àbọ̀ dákẹ́ kó o yè wọn bá sọ lọ́wọ́ sẹ́yìn wọn sì fi aṣọ dì lójú. Ah. káyì wọ́n á gbé sínú ọkọ̀ ojú omi láti kọ́ńtì kan wọ́n já sómi yìí láti kọ́ńtì kan wọ́n tún já sómi yìí ah, ah. ó fi wá dènà sí kọ́ńtìrì ìlú wọn ó tó kọ́ńtì orílẹ̀-èdè bíi mẹ́fà. la ilaha illallah. wọ́n wá lè ta wọ́n gbowó ẹ̀ fáwọn tí ó fi ṣètùtù ìlú. Hmm. wọ́n débi wọ́n ti pa ẹ̀dá kùjàmọ́ wọ́n ti gbérí ẹ̀ síbi palika. kí wọ́n bẹ̀ sọ́ọ́lẹ̀ lókù abẹ́ ìlérí yọjú pẹ̀lú dáa kó sì torí pé ọbẹ̀ rí èèyàn ọgbọ̀dọ̀ wo ẹni tí ó pa òun só pé àbódí tọ́ba dí kò gbọdọ̀ pa tọ́ba lé kò gbọdọ̀ pa. subhanallah. gbogbo tí mi lára tiẹ̀ tí wọ́n torí ẹ̀ bínú. nígbà tí ọmọ wò báyìí dókítà lọ́ba rí ìka rẹ̀ àwọn kẹta máa pè ní ajé ìka tí máa lé sí lọ́wọ́ mm-hmm. ọwọ́ rẹ̀ bá lè kà sí. abẹ́ ìlérí nítọ́ ẹ̀yin abọ́ rẹ̀ ẹ máa bọ̀ bá a bá pa eléyìí àkúfà náà pa gbogbo olú yìí ó lé kan ah lóòótọ́ mà ní wọ́n bá tù wọ́n bá tù lẹ̀ ọmọ lọ yóò bá rí ọmọ lọ. a lọ wàhálà ìwúlò yìí. wọ́n fi ilẹ̀ ẹ ah, wọ́n rí rẹ́gbẹ́ rẹ́gbẹ́ rẹ́gbẹ́ ọ̀pàdé ẹnìkan ẹ lẹ́wọ̀n àgbèdè rẹ̀ àwọn ògbèdè rẹ̀ gbọ́ ẹnìkan àà ẹgbẹ́de wa agbọ́ agbọ́ ọ̀tọ̀dá ẹ̀rọ kìí ń lọ lu ọmọ olúyẹmọ dé a ah. ah! orílẹ̀-èdè bíi mẹ́fà nù sí àyè. káyì ó ti jìnnà gan. ọ ṣẹ̀ṣẹ̀ gba fisa. processing rẹ̀ pọ̀ gan kó tó délé o. tọ́ba ìmọ̀ poli gbọ́dọ̀ mi tọ́ ma ṣiṣẹ́ bá lọ ṣiṣẹ́ nbẹ̀nbẹ̀ nbẹ̀ náà ló ti ṣe doctorate ẹ̀ doctorate ẹ̀ afáwa ó ṣe tán ó darapọ̀ mọ́ àwọn olóṣèlú ẹ̀ ń gé kúrú ni o ọ̀sá di kanu sẹ́nẹ́tọ̀ àbọ̀nẹ́rẹ́bù house of rep lọ́hùn-ún ṣe wo iye ọdún tí ó dà ń kó tó dà báwọn káì ti ń lọ bí nineteen years ìyá ti gbàgbé pò ń lọ́mọ kan. ọfẹ mi sí ipò ti kú ngbà tí o ti rí i mọ́. ẹ wá rí nílùú àwọn ìyá ni ìlú ibi tọ́mọ yìí ti wá alubára kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ afọ́jú ni kì í tọ́ gbogbo dábàá mu kò ní fọwọ́ gbà ẹnì kejì sí fàárín ọ̀dà àpò kan tó gbé lọ́rùn báyìí àpò wa ń bẹ lẹ́yìn gbogbo ntẹ́ bá fún bẹ̀lẹ́ mà jù sí kọ̀ lónìí méjì jù jù bẹ́ẹ̀ kọ́ dájọ́ bọ́ bá dájọ́ wàá kájọ́ jù bẹ́ẹ̀ kọ́ dájọ́ bọ́ bá dájọ́ wàá kájọ́. nítorí fi gba bára tiẹ̀ nu. ìdá tàbí irú kọ́nàkà wà lìkàlà mú. wà á dọ̀ ha láyé tó ibù lákàlì mọ́kọ́ mú. àfáà yìí bàbá. njọ tí ọ̀rọ̀ bá disappoint rẹ̀ ń kan gbàgbọ́ lòun fún ọ láyé bẹ̀ wúlò. má bọ̀. wàhádé ha eh. láyé tí ibù lákàlì mọ́kọ́ mu. ọ láyé bẹ̀ wúlò. fagadir. kafa pasọ̀ lókun. fagadir. kó n bẹ̀ lókun kó n bẹ̀ wù. kẹ́hìfà mẹ́ lẹ́wọ̀kún tàdó ìfà. ẹ ní kó n bẹ ilé bàbá mi ni ah, bàbá yẹn pàlejò ní ọkọ sóni ọkùtàkù bẹ̀ ni. lẹ́wọ̀kún tàdó ìfà. níbi ó ti ẹ wàdá máa fa tàyà kàtì mú sàlámù. àbá yìí gbogbo ntọ́ bá ti bọ́ jùlẹ̀ kó lè bà lálàáfíà. wà sọ́ọ́fì máa ń tàrà kìtà wà kọ́nsẹ̀m ìhà. ibi tá à ń lọ ganu ni kí ló pé. wà sọ́ọ́fì. ẹ máa bá wọn sí. wà sọ́ọ́fì máa ń kìtà. àwọn tó ti jákòó lára yín tẹ́lẹ̀ ẹ fà wọ́n padà. máa ń kìtà. àbá yìí àwọn tó bá jálè yá ẹ fà wọ́n máa ń tara kíta. àwọn tó jalè baba ẹ fà wọn. máa ń tara kíta. ohun kẹ́yìn fà wọ́n yìí wà ní táyì. wà kó ń sẹ̀mí hàn. Oh, oh, àfa yìí baba ẹ sì máa mójú kò báwọn ọmọ ìyá rẹ bàkan rẹ bá sì ọmọ mójú kò. wà kó ń sẹ̀mí hàn. jala mójú kò yányán. fàdà tọ́bùn. kí ló wí. fàdà tọ́bùn. èyí ń gẹ́gẹ́ ni nature náà ń pè ní nature lọ́dọ̀ àwọn eléyìnbó àdámọ́ tọbi atọbi àlù afa yi. tọ́bù án. gẹ́gẹ́ la dámọ́ tó di àdámọ́. yẹjú dùbí ìlìkì rọ. táwọn ẹni ọlọ́run fi máa ń ṣe ìtọ́ rẹ̀ ọ̀dà ọ̀dà wọn fọ̀ mọ́ra wọn ni tiwa nù ẹni ọ̀dà nínú ẹbí wa aláwọn ní kọ́ lẹ́tà ẹni tí ọ̀dà wọn aláwọn ní fèélè àwọn táwọn bàjẹ́ ẹn'o dan n'o ma yari n'o ba kari wọ́n k'o tún se wọ́n k'o tún se ẹn'o ba kudi yẹ k'a to kọ bàjẹ́ fakali kumara. Hmm, faamara. fata tobun yajudu bili kiramu. afa yi ìyá yìí bá ronú sódì ó ronú sódì nígbà tọmọ ti ronú pò ń fẹ́ lọ bẹ̀lẹ́ wò ọgbà fisa afa ó sì wọ pílẹ̀nì lápèjì ibi kéèyàn wá sọ nkánú kọ́ wa wọ ọkọ̀ kọ́ ló ń bọ̀ wálé ọkọ̀ tí ó tún wọ̀dé ọjọ́ àwọn ilé bá tún dé àwọn ilé náà ń sáájú. Ah. wọ́n jí gbẹ́njú àkọ́kọ́ ó tún sí ọkọ̀ wọ̀lẹ́ kejì. wọ́n lu lédè sí i la wọ́n sì gba gbowó lọ́wọ́ rẹ̀. subhanallah wọ́n rìn gbèrègbèrè láti sáájú. ìyá wa rò pé ń gbà náà pé ń jà tẹ́ ń dájọ́ orí kí la gbà mẹ́. kí la gbà mẹ́ jáse kàwo. ìyá lè ra búrẹ́dì ńlá ó sì la wow subhanallah ọwọ jòrò lẹ́dà oṣù àti bottle water baba n bade jù bẹ́ẹ̀ kọ́ dájọ́ bọ́ba dájọ́ wàá baba dájọ́ ó sì jù bẹ́ẹ̀ ti jù bẹ́ẹ̀ oko. wáwo wáwo ahu akubaru. ó jù bẹ́ẹ̀ ẹ baba baba lọ ọlọ́tàn àtẹ̀kùn fẹ́ sí yá ah, ah. ó sì torí ọmọ tiẹ̀ bó kú ọmọ. bí ò kú ọmọ ọmọ kíní ọgbẹ yìí ọmọ ọlọmọ. ntọ́ n bá bọ̀ láti jọyìn dáadáa. Ah, ah, ah. ìṣẹ́jú kínkínní. ọba lè ra búrẹ́dì mi tọ́ da ó fi bọ́tà sí kò fi má jèlé sí mọ́ wọn bàbá kẹrẹ kò bàbá yìí kò dáa ó ti gba báyìí bàbá yìí kọ́ ó ti gba báyìí ọwọ́ afá kò rí wàá pàdé ìmọ̀mù tìrù rẹ̀ ń bàjẹ́ bàbá ìmọ̀ wọn dà kí ló ṣe wọn ah baba alájọ yìí ni wọn dà ah. òun kọ́ jòkó lẹ́sẹ̀ mọ́sálásí ni. lẹ́sẹ̀ mọ́sálásí ń. la ilaha illallah. ọba lè ba ọba ìtọ́ bọ bàbá. tánu tánu wọn fẹ́ dájọ́ ni hìn dájọ́ bàbá ti dájọ́ ọ̀kájọ́ ọba yọ bẹ́ẹ̀dì àgbà kókó mẹ́. ó fi ìtọ́ da sí i. ó fi ìtọ́ da bẹ́ẹ̀. Allah. ìyá wa gbé ìtọ́ dáhùn ọlọ́jú sọ́kàwé after one hour ọmọ rẹ̀ bá wọlé dé. ẹ ẹ má ti gbọ́ lọ́n tóbi. ọmọ kù díẹ̀. wàsọ́ọ̀fì. ẹ ẹ má ti gbọ́ lọ́n máa ń tàrọ́ fata wà kún sẹ́mi hàn. àfa yìí. fata tọ́bùn yẹjú dùbílì kìrámù. Dr. Abdulhamid àwọn ọmọ wọlé dé ìyá ń ta ni ó ní ìmọ̀ yìí ìmọ̀ yìí èmi ọmọ yìí lágbá. gbogbo ara ilé akíbi kú oríire o ọmọ mi wọlé dé o ọmọ yìí dé ọya ìrálíà mẹmúnà ẹbẹsù ẹbẹsù ẹbẹsù má pa àwọn ọmọbìnrin lékèké ó ní mo ti wà òkè báyìí ebi ní lè mi bọ̀ tẹ́lẹ̀ àwọn mo ti jẹ búrẹ́dì òdìdì kan nísìnyí ìyá ni bolo ti búrẹ́dì ṣe ni baba alubara yẹn mo tẹ̀lé kí baba yẹn ti ma kú ni ọlọ́run fèrè jè mí mo wá kí baba ni ah ẹsẹ̀ kẹ́nẹ́ baba ni ọmọ alágbèjà kọ́hún mo ní bẹ́ẹ̀ ni mí ni mo bọ̀ ebi yóò ti máa pọ̀ wọ́n ju kíní kasi ilẹ̀ kan mú mú mú mú mú baba mi oh. bá fún mi ní búrẹ́dì òdìdí kan ó sì fún mi bọ́tú wọ́tà mo wá jẹ́ mo fara balẹ̀ nbẹ̀ mo yó ìyá ni ta lẹni tó fún ọ ní. baba alájọ. irú bẹ́ẹ̀ ni òní náà. àbọ̀tà wà bẹ́ẹ̀ báyìí. alaba búrẹ́dì. Eh. wọ́n là báyìí. Eh. wọ́n sí eh ńlá lámà ní bàbá afọ́jú ló sì fún ọ ìyaba kúnlẹ̀ ọlọ́run o ah, asọ́nà náà jẹ́ ń dájọ́ àgbákò yìí lónìí èmi náà ní bá kó nǹkan mi. gbogbo abiyamọ ni kó mú yín o. gbogbo ẹni tí ń bá nàka àgbákò sí ọ àjọ ni ń dá. àjọ ẹni tí ń bá sì nàka rí sí ọ. àjọ ni ń dá. bẹ́ẹ̀ni. gbogbo ọmọ mi sàlá ti tọ́ bá jẹ́ kẹ́yìn bá bá rí ọ dáa. àjọ ni dá bẹ́ẹ̀ni. ẹni ọba sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ tó ní bá lè bá alájì tí lọ náà. àjọ lòun náà bẹ́ẹ̀ni. gbogbo njẹ kálukú bá sì dá yóò kó. insha allah. afa yi. baba. ẹ tẹ̀ ń dájọ́ búlára ọmọ ọlọ́mọ ẹ kó. ẹ máa da. Hmm. ẹjọ àgbákò tẹ ẹ máa dásálẹ gàmbàrí. ẹ máa da àwọn tí ń kó onísìn náà gbogbo àwọn máa ti ń mugbó. wáò wáò wáò wáò. àwọn máa dàbí kú àgbà tán wọn fi bán léra wọn kí. Oh, àjọ ni baba. àjọ ni o. àjọ ni tọ kí ló wí ọkùnrin kí ló wí jáde. wà sọ́ọ̀fì mẹ́tàrà kìtàwé kó ń sẹ́mi hàn fàtà tọ́bù yẹjú dùn bí ìlìkìramu wà ń já fẹ́yìntà fájìtẹ̀ ní bíkìtì yá bá. wà ń já fẹ́yìntà. wà ń já fẹ́yìntà. àfàwà àlìfà mi sàlátì. wà ń já fẹ́yìntà. máa gbọ́ fa ẹ̀ ń jọ tí sọ ẹ̀ wà tún ní méjì kó lè bá naam. sọ̀ngbọ́ ńjọ́tẹ́nì kan bá gọ̀ sí ọ nínú. fajitẹ ní pikiti ya ba. bá a gbọ́ fa. wà á ń já fẹ́yìntà. àbíjọ tí ọmọ tí ọjọ́ ìrìnà bá gùn wọn náà oh, oh. wà ń já fẹ́yìntà. ǹjọ́ tọmọ ǹjọ́ tọjú èrí bá gùn ọ́. bá gùn ọ́. wà ń já fẹ́yìntà. tó àfa yìí. baba. mọ sọ fẹ́yìn kanjẹ àgbà lọ́dà wa ìtì dàgbà. ọlọ́run ọyọ̀ ń da káwa náà dàgbà. ǹjọ́ tọ́wọ́ bàbá mi sọ́yọ́dọ̀ mi tí wọ́n adé tí wọ́n adé pẹ̀lú omi tó kà á mo fà mi ń yè ẹsẹ̀ mọ̀ bẹ́ẹ̀ lọ́n kádàgbà ni ọba mi lérí masini ngógun masini àgbàlódà mi ń gbé dàgbà. bẹ́ẹ̀ni lérí kẹ̀kẹ́. ọba mi ń fìdí ah, ah. àgbàlódà mi ń gbé dàgbà ambeli tasi ó tún bá mi security. bẹ́ẹ̀ni I am ambassador security of Kwara State ó tún bá mi lóru tèé ma sọ de. baagudu bajabaya. wow. wà á jẹ́ fáìtà. àgbàlódà mi ń gbé dàgbà fájìtẹ̀ níbi gidi yaba. àfọwọ́ ìmọ̀ àlíbàmẹ́sàlá ti ìjọ tó jẹ́ ìdíbàgùn ẹ̀ fájìtẹ̀ ní bígìtì yá bá. tọ́fẹ́ àfà tọ́fẹ́ bínú sí yàn má sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn jìnnà sọ̀rọ̀ yìí. jìnnà sí wàdà ìwìwì. ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ bínú sí yàn béèyàn ṣe ń tó dùn ọ́. fájìtẹ̀ ní bígìtì yá bá. ọwọ́ jòkó sàṣẹ̀ ń bìlì. ọwọ́ dárọ̀ rẹ ah, lẹ̀. lágbájá mo ti fẹ́ràn tó eléyìí bu ọ̀gbọ́n. káyì má ṣe bẹ́ẹ̀ ni kò jìnnà sí pé kalẹ̀ báyìí bọ́ọ̀bà wàlá yugi wíkà. bí wọn mọ bàbá tó bí ọmọ yìí o bẹ́ẹ̀ a bá ṣe bàbá mi sàláàtì kò ní rojú ẹ̀ lẹ́yìn. bẹ́ẹ̀ni ojú ara rẹ náà ni ó sọ. yóò máa wá kórìíre tọ́ba wa sáré màmá kìíní ìbínú sí ọ ojú ẹsẹ̀ láì béèrè kí ló ṣe yóò sì máa sọ bí ti ń sọ bẹ́ẹ̀ náà ní sì ń tán. wà á ń jẹ́ fẹ́ẹ́tà. ìjọ tó o bá fẹ́ báyàn jà wájú tẹ̀ ní bírí ti a bá a. kọ́ jòkó lẹ sọ̀rọ̀ nítorí lẹ́yìn ni kò jìnnà sí. má bọ̀. wàlá yóò gé wíìkà. májọ májọ májọ kó bá o. wàlá yóò gé wíìkà. májọ tàn jẹ o. wàlá yóò gé wíìkà. májọ kó bá o. yá sọ ń ti kọ́ mu. àfa yìí. baba ń gbẹ̀sán agbára ń lọ́wọ́ mi lónìí májọ kó bọ̀. Hmm. ẹni bá ń lọ́wọ́ rẹ̀ tí n bá ń pè kó se tí mo se tí mo se. Uh afa ẹ sọ fún ẹni tí ń bẹ. onígbà o ti ń bẹ báwọn. lè á nà lè má rí à. torí pọ́ ma nìyàn. màmá a ṣàyẹ fún náà. o tilẹ̀ o k'a pẹ́ tó kò sí mọ́nà ní ọ̀padà gbẹ̀yà wà nàìjọ kan. a ṣàyẹ fún náà. ẹni ó da fún yọ di kò sí ma ẹni tí ó da fún yọ di kò sí ma. a ṣàyẹ fún náà. o tilẹ̀ o kéèyàn pẹ́ tó yọ kú náà ni. wáyé bùkọ́ díkìrù. làwùtọ́ la ti sọ. àbá baba. ìjọ padà sẹ́kù náà lọ̀rọ̀ yẹ tọrẹ ni tọ bá pẹ gan rẹ tọ lọ sọ̀rọ̀ ẹ lẹ́yìn bó tilẹ̀ kọ́ pẹ́ tó kíjà ni ọ tó àtiwọ́tọ̀ ń bájà àtẹnitọ́ ń bájà ẹ para ní simara ni. inshallah. n tẹ bá wa se kalẹ̀ n kò ma sọ ọ lọ ni. wasaki mo li jisimi. kele wi. wasaki mo li jisimi. ari ara. yusufa mi dawa in. alógun ẹ̀ tó sì lọ ogun wa tó lè tọ́jú ari ara. wasaki mo na fusi. àmọ́ àárẹ̀ tẹ̀mí. lẹ́yìn sàlẹ̀ òun ti há mú. yìí kò lópin o o àárẹ̀ tẹ̀mí kò sóògùn ẹ̀ àárẹ̀ tara larí sí àárá rẹ̀ tẹ̀mí sí àárẹ̀ ògùn tẹ̀mí sí ògùn àárẹ̀ ara larí sí abẹ́ ọ ọlọ́run. ẹ tẹ́wọ́ ká máa lọlé. afaanẹ Muhammad bẹ ọ. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ yorùbá nẹbi dáadáa. sallallahu alayhi wa sallam. baba mi sàlá ti tòní ẹnàró sókè. ẹnàró sókè. ìdẹ́dúró àwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ẹ máa jáde bọ̀ wá. ẹ máa jáde bọ̀ bẹ́ẹ̀ bá ṣe tẹ̀léra yín lọ́jọ́ eré ẹ máa jáde bọ̀. bẹ́ẹ̀ bá ṣe tẹ̀léra yín lọ́jọ́ eré wọ́n ní ẹ máa jáde bọ̀. àtobìnrin o. àtọkùnrin o. àtọkùnrin. bẹ́ẹ̀ bá ṣe tẹ̀léra yín ẹ máa jáde bọ̀. ẹ máa jáde bọ̀ wa. tani nọ́mbà tù kìlọ̀ kọ́ nọ́mbà tù Abdulrasheed lọ́yà barista Abdulrasheed ondari dólẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́hùn. Dr Abdallah Edoti tatuni mahafawa Mahmud afa Mahmudu da afáwa yàyà àwọn obìnrin kọ́ Abdul Kudus. Abdul Kudus. má bọ̀ wá baba ní kọ̀rọ̀ nù ẹ baba ń kọ̀rọ̀ nìyẹn má bọ̀ Aisha má bọ̀ níyà alajawa Aisha Dubai, báyìí ta ló tẹ̀lé Aisha ẹlẹ́yà Fatima ẹlẹ́yà Fatima ọ̀ndà ta ló tẹ̀lé ẹlẹ́yà Tawakkalitu ẹlẹ́ha Halima àti ẹlẹ́ha Khadija wọ́n ti lọ àwọn tó bá wà ń bí àwọn dà ẹ dákun gbogbo jàmáà torí ọlọ́run ní tí mo fẹ́ ṣe yìí gbogbo alájọ ṣàdúà fún wọn a fẹ́ ṣàdúà fún wọn ni mm. àmọ́ ẹ dákun àdúà táwa ṣe yọ ládéhùn torí pé ìyá méjì ló bí wọn àwọn obìnrin sì máa pòwe kan. pé wọn ní fúrò lórogún bàbá fọ fọ wọn ní kò mọ. ẹ bá yẹlẹ ti fọ tí o mọ jahannama wọn fi fọ lọ́wọ́ tí o mọ gan. àfọwà khalifa ta nínú àwọn ọmọ ìyá rẹ tó dúró yìí àtàwọn tí ò sí ń bí tó lè sí ọ tó ní fèrèjì. kò sí. kò sí. àdéhùn. ọ̀dà máa sọ fún wa ní gbogbo ẹni tó bá ṣẹ̀ rí mo fèrèjì. gbogbo ẹni tó bá ṣẹ̀ rí mo foríjì. lẹ́nu ọmọ ìyá rẹ̀ nínú ọbàkan àti nínú aṣọ ara rẹ̀. masha allah wíbẹ̀